ọkọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ara ẹni ní ààbò ìlú civil defence eléyìí tó kó àwọn ohun èlò ìdìbò láti ìlú àbújá lọ sí ìlú èkó ni ó ti forí sánpọ́n báyìí ní agbègbè roundabout gèrè àwọn tí ọ̀rọ̀ ọ̀hún sojú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tó jẹ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò nscdc tamọ̀ sí civil defence ọ̀hún ni ó farapa yánnayànna lásìkò ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ọ̀kan nínú wọn sì tún ṣèṣe lórí dáadáa lẹ́yìn náà ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti ṣa àwọn ohun èlò tí wọ́n lérò pé ó jẹ́ àwọn ohun èlò fún ètò ìdìbò eléyìí tí wọ́n ń kó lọ náà ṣùgbọ́n wọ́n náà ti kó àwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà lọ sí ilé ìwòsàn tí wọ́n sì ti ń gba ìtọ́jú báyìí ọpẹ́yẹmí oyinwọlá ló ti ń ròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard TV